الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فإن أحسن الكلام كلام الله وخير لأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته Ọlọ́wọ́ bá ìtúṣe pé olópa aláṣẹ ẹ̀ka máa dúpẹ́ fún òun. Oore tí àwọn àfáà wa sọ pé ó ga jù. tí ọlọ́run ọba tó lè ṣe fún ìyàn lórílẹ̀ ayé òun náà ní kọ́lọ́run ọba ó ṣe ìyàn mùsùlùmí adúpẹ́ tí ọlọ́run ọba ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ̀n kó pa wá lẹ́yìn tí a jẹ mùsùlùmí kọ́lọ̀n kó ṣe wá ní ẹni àlìjánà pẹ̀lú sábàbí ìsìláàmù orí ẹlẹ́ẹ̀kejì tí a gbọ́dọ̀ máa máa dúpẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ fún wa òun náà ni ká máa dúpẹ́ ara ní mẹ́sílẹ̀ àmì lórí pọ́lọ́wọ́n bá fi wá ní ọkàn balẹ̀ lágbègbè wa sí àwa ọdúpẹ́ pé ọlọ́wọ́n bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè yìí tí ọlọ́wọ́n bá kó bá tún sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́wọ́ bá kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá ìgbà náà orí ẹlẹ́ẹ̀kẹta tí a gbọ́dọ̀ má dúpẹ́ òun náà ni lórí àlàáfíà tọ́lọ́wọ́ bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa táàbà lálàáfíà àmì máa ṣe nǹkan tí a ń ṣe yìí kọlọ́run kó sàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà àbẹ́lọ́run kọlọ́run kó bá fún wa ní àlàáfíà lẹ́yìn wá ìgbà náà gbogbo àwọn orin tó wá kù ó tẹ̀lé ni ìta wá tí wọ́n dúpẹ́ rẹ̀ ní bá ti wà yìí òun náà ni pé àlàní mátìlì ìdẹ̀kọ́ àdúgbẹ́ lórí ìdẹ̀kùn pé ọlọ́run ọba ṣẹwà kù àwọn tọ́lọ́run ọba bá ń ṣẹ́kù oore ni kọ́lọ́run ṣẹ̀yàn kù ṣùgbọ́n ó lè padà jẹ́ abúrú fẹ́lòmíì ẹlòmíì látara kọ́lọ́wọ́ bá tẹ̀kù ó lè kú òmìnir tọ́lọ́wọ́ bá yọnú sí kó bọ́ sí ilé tọ́lọ́wọ́ bá bínú sí kọ́lọ́wọ́ sì tó abẹ́ ṣùgbọ́n ẹ̀tọ́lọ́wọ́ bá bá tẹ̀kù lẹ́gbẹ́sẹ̀ wípé ó ní àlékún gbàgbọ́ ó ní àlékún ìmánì oore ńlá lọ́lọ́wọ́ ọba ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ ẹ̀tí ọlọ́wọ́ ọba bá tẹ̀kù lórí àlékún ìgbàgbọ́ lórí àlékún ìmánì oore ńlá òun náà lọ́lọ́wọ́ bá ló ṣe fún irú ẹni bẹ́ẹ̀ ìtẹ́kù tí wà náà àbẹ̀lọ́run kọ́lọ̀ jẹ́ kó máa jẹ́ pé a máa fi kú sí lórí ìgbàgbọ́ Ramadan tí a bẹ̀rẹ̀ yìí kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run fún wa gbogbo iṣẹ́ tí ń bẹ nínú ẹ̀ ọlọ́run kó sọ́dọ̀ ọ̀run fún wa ọlọ́run ní kí a rí iṣẹ́ náà ṣe pẹ̀lú rọrùn àìmọye Ramadan ọlọ́run jẹ́ kí a ṣe láyé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gẹ́gẹ́ bí a ti máa rí pé láti lè máa gbára wà níyànjú nípa pé ká tún lè máa géèmù ọ̀rọ̀ tí ọlọ́run ọba ti sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad ká máa ma ìtumọ̀ rẹ̀ ká máa lékún sí ní ìtumọ̀ pẹ̀lú ẹ̀ òun náà rí jẹ́ kí nǹkan tí a ń ṣe ìkó máa wáyé nínú Ramadan iṣẹ́ dáadáa ni. No tó jẹ́ wípé kò sí nǹkan tó máa kọ́ nínú Ramadan torí iṣẹ́ tó lóore ní nínú Ramadan ó lóore tí Ramadan tó dé nínú Ramadan náà kò sí nǹkan kan tí ó tako iṣẹ́ náà ọ̀rọ̀ ọlọ́run náà ni à ń ṣàlàyé ẹ̀ fúnra wa ká gbọ́yé sí dáadáa sọ̀ká gbọ́yé sí dáadáa á lásìkò táa lè fi ṣe nínú Ramadan kìí ṣe pé àwọn tó wá gbé iṣẹ́ kan ní fún wa táa wá rí gbé lọ́wọ́ àwọn bá sọ̀dọ̀ náà yẹn pé eléyìí ni ká máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o táa pààrọ̀ ṣẹ́ náà kò sí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé iṣẹ́ tó dáa púpọ̀ nínú Ramadan kàkà Kùránì bẹ́ẹ̀ ká sì tún mọ ìtumọ̀ Kùránì náà lára iṣẹ́ tó jẹ́ pé ó nínú Ramadan àwọn àdìsọ́gbé kẹ́nìkan wá sọ wípé à nínú Ramadan kí tábà béèrè fatuwa lọ́wọ́ yẹn náà Ramadan pé ọ̀rọ̀ ẹ̀sìn báyìí pé kò ní dáhùn ní tó dáhùn sọ sẹ́yìn ò lè kọ́yàn ti kí ó nínú Ramadan ni kò sí tó nǹkan tó kọ kakọ ara lẹ́kọ̀ọ́ nínú Ramadan kò sí nǹkan tí ó kọ ilé rárá sọ lọ́kàrà bẹ́ẹ̀ èyí tá ń ṣe ìlànà ni tí ó bá ṣẹ̀rí àwọn tó bá súnà nígbìmọ̀ sàtàlà mú àbẹ̀lọ́run kọ́lọ̀ mọ́dún wà ní lágbàárí gbogbo ẹ̀sán tó yẹ ká nípa àwọn kátà ń ṣe ìkọlọ̀kọ́ sọ́dọ̀run pẹ̀lú kọ̀ọ̀kan wa so tẹ̀sílì wa tọdún yìí yóò máa bẹ̀rẹ̀ nínú sóràtù Yusuf òun Yusuf Quran 12 àyà 76 Quran 12 àyà 76 òun náà ni tẹ̀sílì wa yóò ti máa bẹ̀rẹ̀ ní ọdún yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك جبنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم ọlọ́run ọba ó fẹ́ kàlàyé fún wa nínú sóra fi lóṣù sóra yìí gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ nǹkan ànábì Yusuf aléìsàlátù wàsàlám òun náà ni ọlọ́run ọba sọ fún wa nínú súra yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà ní súra yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ànábì Yusuf aléìsàlátù wàsàlám ìjọba ọba bẹ́kọ́ yé wa nínú ọ̀rọ̀ ànábì Yusuf alayhi kárọ̀rọ̀ àtàlàyé ẹ̀ fún wa ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó sí ànábì Yusuf ní pé tọ́lọ́n fẹ́ ká mọ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ó lálàá ó sì sọ àlá rẹ̀ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ sì sọ fún wípé sọ o fún àwọn ọmọ ìyá rẹ̀ torí wípé wọ́n lè gbọ́dà lọ gbèsè tó burú sí ọ èṣù lè lo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá rẹ̀ èyí tó jẹ́ wípé ọlọ́wọ́n ọba jẹ́ kó yé wa wípé àwọn ọmọ ìyá Yúsùf wọ́n kóra jọ wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn wípé Yusuf àti ẹni tí wọ́n jọ bí òun àti Yusuf pọ̀ tó jẹ́ pé ìyá lọ́jọ́ dà wọ́n pọ̀ àti bàbá àwọn yòókù bàbá lásán ló wọ́n pọ̀ wọ́n wá láwọn méjèèjì yìí àti Yusuf àtọmọ ìyá rẹ̀ táwọn àpá sọ pé ó jẹ́kùn ìyá míì wọ́n sọ pé àwọn méjèèjì òun náà ni wọ́n jẹ́ ẹni tí bàbá àwọn nífẹ̀ẹ́ ju àwọn lọ so látara bẹ́ẹ̀ wọ́n wá mú ti Yúsùfù gbọ́ wípé kí la fẹ́ fún Yúsùfù wọ́n wò wípé ó káwọn pa ni wọ́n tún wò wípé táàbá bá tàbí kí a gbé jìnà sílẹ̀ ká lọ jù síbì kan kó mọ́ mọ́nà mímọ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni pé ká gbìyànjú ká jù síbi ààyè kan tó pamọ́ nínú àwọn mika tí máa ń pami ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni wọ́n wò àwọn amòfẹ́ ká jù síbi ààyè tó pamá níbi tí àwọn èèyàn ti máa ń pami òun náà ni wọ́n mú èyí lọ́jọ́ pé pẹ̀lú pé wọ́n mú yìí wọ́n láti lọ bá bàbá wọn wípé kọ́ yọ̀ǹda fún àwọn láti lè mú Yusuf jáde wọ́n wá bàbá wọn yọ̀ǹda lẹ́yìn àtótónu bàbá wọn yọ̀ǹda fún wọn kí wọ́n mú Yusuf jáde ìgbà tí wọ́n mú Yusuf jáde wọ́n jù sí ibi tí wọ́n fẹ́ jù sí wọ́n ti padà wá sílé lẹ́yìn tó sọ fún bàbá wọn wípé ìkookò ó ti pa Yusuf jẹ lẹ́yìn wọ́n gbà náà àwọn tí wọ́n jẹ́ onírìn àjò tí wọ́n lọ àwọn fẹ́ mú omi wọ́n rẹ́ni tí ó lọ bá wọn pọnmi wá ẹni yìí wá rí pé òun rí Yusuf lẹ́gbẹ̀ẹ́ ààyè ibi tí wọ́n jù sí ibi inú kànga náà wọ́n gbìyànjú àti mú Yusuf jáde àwọn náà wọ́n gbìyànjú àti sọ Yusuf di ẹni tí wọ́n tà wọ́n gbé Yusuf dé lọ Mísírà wọ́n sì tà á ẹjọ́ wá yusuf Yusuf sílé ọmọ Yusuf náà lọlé Yusuf wà lọ́dọ̀ rẹ̀ èyí tó jẹ́ pé ó wà lọ́dọ̀ wọn púpà tó pẹ́ èyí tó wá jẹ́ pé ìyàwó ẹni tó ra Yusuf ó tó wá fẹ́ kí Yusuf ní àjọṣepọ̀ pẹ̀lú òun ọlọ́run ọba la Yusuf ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n obìnrin yìí ọgbà wípé tí Yusuf ọba ṣe nǹkan tóun ní kó ṣe òwò ọ̀nà tí ó di ẹni tí ó lọ sínú ẹ̀wọ̀n àwọn obìnrin tí wọ́n gbọ́ sọ́rọ̀ nínú ìlú ó tún pé àwọn kan nínú wọn Yusuf jáde sí wọn àwọn Yusuf ṣe ní látara bẹ́ẹ̀ Yusuf ní pìtínà pẹ̀lú àwọn obìnrin tó pọ̀ láti jẹ́ wípé kóhun ọlọ tẹ́wọ̀n òun lọ tẹ́ òun lọ́rùn ju tó wù rí lọ Yusuf di èrò inú ẹ̀wọ̀n ìgbà tó dẹ́wọ̀n àwọn tó bá ń bẹ́ẹ̀ kò sí wá sí fún wọn ó tún máa nínú ẹ̀wọ̀n ìbẹ̀ náà ni ẹjọ́ tún máa fún nínú ẹ̀wọ̀n ló ti mọ̀ wípé ọmọ nípa àlá dáadáa gbà tó ń jáde kó nú ẹ̀wọ̀n tó wà pẹ̀lú olórí ìlú ilẹ̀ olórí ìlú ilẹ̀ náà wá lálàá sọ àlàtọ́lá ọwọ́ àwọn èyí tí ó bá túmọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí kò náà lọ jẹ́ pé ọkùnrin rántí pé àwọn màmá tó lè túmọ̀ kó tó ti pé yóò tún máa là fún ọba oníkan ọba ń béèrè lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n rí fìtínà pẹ̀lú òun àti ìyàwó ọ̀gá òun obìnrin jẹ́wọ́ nípa tó òun náà ni òun dàmú Yúsúfù Yúsúfù ní aburú kankan pẹ̀lú tó fẹ́ sí pẹ̀lú òun Yúsúfù tún máa lẹ́yìn ẹ̀ ọlọ́ọ̀bá ó sọ Yusufu ó sọ di ẹni ńlá ní ilẹ̀ Mísírọ̀ látara bẹ́ẹ̀ Yusuf àlàtọ́lá níjọ́ òní ọwọ́ apara di nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Mísírọ̀ nípa pé ọ̀dà mú ní gbogbo òlu àwọn ẹ̀dẹ̀ ti ti bí àwọn oúnjẹ pamọ́ àwọn ẹbí Yusuf ní láti dìde látọ̀dọ̀ tiwọn láti wá láti wá ra oúnjẹ Yusuf ní wọn ó sì dá wọn mà ó ta oúnjẹ fún wọn dáadáa ó tó wá sọ fún wọn wípé tẹ́ bá délé o ọmọ ìyá yín tó jẹ́ kékeré òun fẹ́ kẹ́ mú wá wọ́n padà délé wọ́n sọ fún bàbá wọn wọ́n bá owó ọjà gan tí wọ́n ti dá padà fún wọn wọ́n ní láti padà wá pẹ̀lú ọmọ ìyá wọn bàbá kò tó fọmọ ìyá ilẹ̀ pẹ̀lú wọn ọwọ́ adé wọ́n wọ́n jà fún wọn wọ́n ra ọjà tán Yusuf ní pé kí wọ́n fi ife ìmúmi sínú ẹrù ọmọ ìyá títòun kó lè bá àrọ̀ rọrùn láti lè mú ọmọ ìyá rẹ̀ sílẹ̀ nílẹ̀ mísírọ̀ olóyè kó ṣe léyìn nígbà tí wọ́n ṣe léyìn tán wọ́n á sàlàyé fún wa wípé àwọn èèyàn yìí wọ́n sọ fún wa wípé àwọn orí fi ọba má ìgbà tí wọ́n láwọn orí fi ọba má à wọ́n ní ẹjọ́ bá lè mú wá àwọn fún ní nǹkan báyìí àwọn ọ̀jáde àwọn òkè sólè àwọn àdọ́dágbà ẹ̀ta bábá wá bá kìíní lọ́dọ̀ rẹ̀ nǹkan àwọn wá mú òfin ìlú wọn wá òfin ìlú wọn òun náà ní pé ẹjọ́ bá ti jalè wọ́n ó mú ẹni tó já ní eré nǹkan rẹ̀ yóò mú sọ́nà fún ibi ọdún kan kó tó fi ilẹ̀ padà yóò wà máa ṣe ẹrú lọ́dọ̀ ènìyàn wọn á ní òfin ìlú àwọn ènìyàn tẹ́ bá ti mú onáàníkẹ́ ṣe fún òfin ilẹ̀ mítírọ̀dẹ̀ ní ó yàtọ̀ sófin ìlú wọn òfin ilẹ̀ mítírọ̀ ní pé ẹ na olè tí wọ́n bá wá náà lọ́wọ́ àtàdọ́gbùn nǹkan tó jí kó tó fi pé ọmọ ṣùgbọ́n òfin ìlú tó ń jíjáre yẹn tí a bá ní kí wọ́n ló léyìn ẹ̀bùn ìyá bí ìyọ́ tẹ̀lé wọn padà lọlé ṣùgbọ́n wọn gẹ́gẹ́ náà sọ wípé ẹ̀sán táwọn fẹ́ràn ẹ̀sán tí a kí wọ́n lò bá wọn òun náà ni òfin ti kí ni ó ti lu wọn ọwọ́ àbí pé wọ́n wá pè wọn padà láti lè tú ẹrù wọn ìbẹ̀rẹ̀ wá dé wọ́n ní àyà 76 tàbí fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sílẹ̀ lórí kálíbà kọ̀lẹ́kẹ̀ mara wọn níbi káwà sàràyè fún wa láti bẹ̀rẹ̀. Fàbádọ́ àbí àwọn ìyá ti hìm gọ́bí láwìá ìhàkì ثم استخرجها من وياء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم ọlọ́ọ̀bá wa ń sàrẹ̀ fún wa fàbádà á lè àwọ̀ ìyá ti hìm kọ́bílà wè á ì àti ìhì wọ́n fẹ́ tú ẹrù wọn so ọ̀rọ̀ ẹrù tí wọ́n fẹ́ tú òun náà ni wọ́n fẹ́ sàlàyé fún wa wọ́n jẹ́ kó wa báyìí wípé àwọn ọmọ ẹ̀yà Yusuf wọ́n ti dá wọn padà ìgbàkan wá dá ọmọ ìyá Yusuf padà sọ́dọ̀ Yusuf torí pé Yusuf ló ń kọ́ntú gbogbo bẹ̀yẹn oyọ̀ gáàdẹ̀ wọ́n ní fàbádá a dẹ̀ àwòrìyà ti him kọ́bìlà mi a ì àkíyì fàbádá a ó bẹ̀rẹ̀ dẹ̀ àwòrìyà ti him ó bẹ̀rẹ̀ dẹ̀ àwòrìyà ti him bìmánà biteftish aoyatihi àti máa gbọ́yé pẹ̀lú nǹkan tí wọ́n àtúntò wà bẹ́yẹn fatasha oníkéyàn máa wádìí nǹkan so ó wá bẹ̀rẹ̀ biteftish aoyatihi wíháwù ní àpò tẹ́yẹ̀ bí ẹrù sí jámù rẹ̀ ní aoyatihi ó wá bẹ̀rẹ̀ lẹ́ni tí ń ṣe ìwádìí àwọn àpò wọn tí wọ́n di ọjà sí kọbíláwé ààrí àti kọbílà tẹ̀tíṣ wé ààrí àti síwájú kó tó máa kíyẹ̀wò ṣíṣèwádìí àpò ọmọ ìyá rẹ̀ àwọn àfáàwà tí wọ́n sàlàyé tẹ̀sílì fún wa lórí ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ọ̀nà ni wọ́n pín sí kò ní jọ́nà fífún jọ́nà méjì lọ́nà ní pé jọmílù tó wà nínú fàbádà à lè àwọ̀ ìyá ti ìṣẹ́rù kọ́pùlà rẹ̀ ààrí àti ìṣẹ́ ó bẹ̀rẹ̀ ká lọ bẹ̀rẹ̀ sí tú ẹrù wọn so torí pé kí ni ọ ẹnìkan wà tí wọ́n ti sọ fún wa níwájú wọ́n sọ fún wa wípé òun ló dá wọn padà nígbàtí wọ́n wò wípé ife ọbádà sọ wọ́n sọ fún wa wípé súnmọ́ àdánamọ̀ àdínù sọ ẹnìkan òun ló jẹ́mọ̀ àdínù ẹni tó pè wọ́n ọwá pè wọ́n sọ òun ló pè wọ́n wípé ẹ̀yin iṣẹ́ ń lọ yìí ìnákun lọ́sàárì kù ẹ ti jí nǹkan o so wọ́n wá wò pé ẹni tó pè wọ́n yẹn àwọn àpá àwọn akẹ́gbà wípé òun ló ní bàdà àpà bàdà á òun ló bẹ̀rẹ̀ ìmáa ṣèwádìí àwọn ìyá ti ìlú ẹrù wọn kọ́pìláwé áhẹ àfihì síwájú ẹrù ọmọ ìyá Yusuf ṣùgbọ́n àbá àmọ́lẹ́bẹ̀ rárá Yusuf gẹ̀gẹ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n òfin bí abí Yusuf ti tọ́ lẹ́yìn náà àbá ìrówó bẹ́ẹ̀ pé ó ti bẹ nílá tó dẹ̀ ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún so ṣùgbọ́n àwọn àbá àgbàmọ́gbẹ̀fà bá dá àwọn ìyá kìí Yusuf bẹ̀rẹ̀ sí tú ẹrù wọn lẹ́yọ kọ̀ọ̀kan kọ́bílá wì á rí àfi síwájú kó tó wá lọ tú ẹrù ọmọ àyà rẹ̀ ọ̀rọ̀ tó wá di méjì báhùn àwọn ògbé ìwòlọ́wà kí ní ìwòlọ́wà rọ́jú ìtọ́wà rọ́jú náà lẹ́lẹ́kìjì yẹn nítorí wípé àkíkì yẹn kí tàwọ̀fíìlù dọ̀míìrì tí dọ̀míìrì méjèèjì orí bá kankan náà haúlá ní tẹ̀fùrí sí àtọ̀míìrì ibi ká sọ pé kí ni ọ ibi ká wá sọ pé sí dọ̀míìrì ni ó kú sọ́nà méjì lọ tó bá ti ń pín sọ́nà méjì ibi tí dọ̀míìrì ti lọ ti ń pọ̀ nìyẹn bàbá ti ní àkíkì yẹn ká mọ̀ wípé àìsàn lọ pé òun yẹn máa lọ́dọ̀ Yusuf yẹn wá lọ́dọ̀ eléyìí sọ ọmọ àdá kan sọ pé dọ̀míìrì méjèèjì o ọ̀dọ̀ ọ̀gá lọ́gbàrà lọ o ọ̀dọ̀ Yusuf so nílùú jẹ́ pé àwọn apá ọ̀tọ́ sọ pé ọ̀dọ̀ Yusuf ló padà sí àwọn náà ni a máa jẹ́ ẹni tí yóò gba ọ̀rọ̀ wọn wọlé náà so ثم استخرجها so jọmílù yẹn náà yusuf náà náà wà jẹ́ báyẹn súnmọ́ sàkọ̀rọ̀jà ẹ̀rí pé kẹ́lìmọ̀tọ́ ọlọ́wọ́n bá ló ń bí àwọn àfáà sọ wípé ọ wà mọ̀nà síbà dáadáa kẹ́lìmọ̀ yìí ìsàkọ̀rọ̀jà àwọn àfáà wa sọ fún wa wípé tẹ̀gbẹ́dẹ́ bá fi nǹkan síbì kan èèyàn wá wá láti mú kiri ẹ̀já àwọn náà ni wọ́n fi síbẹ̀ wọ́n wá wá láti kí ni ọ láti mú jáde wọ́n sọ wípé wàwà jádá á fi wí á ì àti wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ kọ́ wá wọ́n sọ pé ọwọ́ abáńbẹ̀ ó wá fáìndẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n wá rí nǹkan yẹn padà wọ́n wà jádá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so wọ́n ti wú adẹ́ẹ̀jẹ́ lẹ́nu bí wọ́n lẹ́gbẹ́ akàfi kankan sí nìkan àwa wá láti mú jáde padà ni ó ta tọ́jú ẹ̀ tàbí kẹ́lá ti kúra ní lò sọ wọ́n sọ fún wa wípé kẹ́lá yẹn ó ṣe déédéé bá mi gbogbo kẹ́lá ní kúra ní tàbá ni súnmọ́ kakọ̀rọ̀ jà háà léwé ààyè àkíyèsí wọ́n wá sọ fún a wípé ó wá mú jáde níwé ààkì àkíyèsí láti inú sínú àpò ẹrù ọmọ àyà rẹ̀ àwọn fáàtú sọ́rọ̀ fún wa wípé dọ̀míìrù tó wà níbi ìsàkọ̀rọ̀jà ààrẹ mẹ́wẹ́ ààyè àkíyèsí torí wípé kẹ́lìmọ̀ tí wọ́n lò níwájú wọ́n ní táwọn tàbẹ̀kù ní ṣùwá alìmọ́lìkì ṣùwá alẹ̀bí kẹ́lìmọ̀tù ṣùwá alìmọ́lìkì òun mùdákànù sọ kọ́nà sọ́lágẹ́ wọ́n lè mẹ́ ń já àdì wọ́n lò dọ̀míru fún bẹ́ ẹgbẹ́ ẹni ti náà so dọ̀míru ọkùnrin wọ́n ṣe kí ni ọ òun ni wọ́n lò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n wá sọ fún arí pé wọ́n á tún máa pè ní àsìkọ́ yàtù wọ́n á máa pè ní kí ni ọ àsìkọ́ yàtù nǹkan táà máa fi mọ̀ mi tó jẹ́ wípé wọ́n lè kọ̀nsídà rẹ̀ sọ́kùnrin wọ́n ti lè kọ̀nsídà rẹ̀ sí obìnrin lọ́dọ̀ bí jẹ́ pé lọ́dọ̀ nínú Kùrán Kùránì máa ń rọ́ agbogbo nǹkan pátá yanyan ó ti jẹ́ ká mọ̀ wípé kí ní yóò ó lè jẹ́ ọkùnrin kí ní yóò ó sì tún lè jẹ́ kí ní obìnrin ìgbàtọ̀ wá wà níwájú ó lò nílò ọkùnrin ìgbàtọ̀ wá débi bí ọwá lò nílò obìnrin so máa takùrọjá min ya'i akhi ọwá mú jáde ìyẹn ni àsìkọ́yà nǹkan múmi náà ó mú jáde min ya'i akhi láti inú àpò èyí tó jẹ́ ti ọmọ àyà Yusuf tá ń sọ pé wọ́n pè ní bòyàmí ọlọ́wà ní kàdáàlìkà kìdìnà ọlọ́ni kàdáàlìkà kìdìnà lè Yúsùf ọlọ́run ọba ó sàfitì vẹ́bìtà ń pè ní káádà òun náà ní kéèyàn ọ́fílánù láti ṣe nǹkan dábdárọ́ yóò dábdẹ̀rọ kéèyàn ó wò pé bá a ti fẹ́ ṣe kìíní yìí sọ kìdìnà àwọn ọlọ́run ọba àwa la parí plan yìí ìlú súpà àwa la parí ẹ̀ fún Yusuf sọ àbáwa la parí plan yìí nítorí Yusuf la parí plan yìí kí plan náà má kìdìnà ọlọ́run bẹ́ ń tàbí kí káàdà sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run iná ọkùn yẹ kì í dùn na kẹ́ìdá wá àkìlú kẹ́ìdá tó ọ̀tọ́rọ̀ wá ní plan gan ọlọ́run ọba tó bá bẹ́ẹ̀ plan rẹ̀ tó fẹ́ kó tẹ lórílẹ̀ nǹkan kan náà ni pé àwọn èèyàn kan lọ́lọ́run ọba ó lo plan yẹn fún ọlọ́bẹ̀ká ní láwọn ọlọ́wọ́ ọba ló ti plan nìyẹn pé wọ́n wí ní ogun ìmọ̀ràn tí wọ́n fi wí ní ogun yẹn ọlọ́run ọba ó mú wá látọ̀dọ̀ kan nínú wọn pé ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀jẹ̀ àṣẹ báyìí ṣùgbọ́n ọba ló ṣe kí ni ọlọ́run ọba ló ti plan rẹ̀ sílẹ̀ ọlọ́run ọba ó fẹ́ sọ pé a plan wa di rọrùn fún Yusuf torí pé Yusuf ò lè rí ọmọ ìyá rẹ̀ múlẹ̀ láìláì ní bùbá gbogbo jalè jíjalè nílùú tí wọn ò lè ríyàn múlẹ̀ lẹ̀ ṣùgbọ́n nílùú tí àwọn òbí rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ èèyàn lè ríyàn mú kí ní ó èèyàn ríyàn múlẹ̀ ọ̀rọ̀ máa yẹ kí ọ̀rọ̀ yóò ti gba wájú gbọ́jọ́ ẹgbẹ́ jẹ́ kọ́rọ̀ yóò gba wájú òní fún kí ní ó nítorí Yusuf ọlọ́ba parí ẹ̀ fún Yusuf plan ọlọ́run bá ti parí ni pẹ̀lẹ̀ pé Yusuf náà ọlọ́run ọba ní kó lo method yẹn method Yusuf lò yẹn òun náà ní wípé ẹ ti nǹkan múmi ẹ bọnú ẹrù ọmọ ìyá rẹ̀ ó ti bọ̀ bẹ̀ method tó lò yẹn náà kéèdù náà ni ọgbọ́n ni àwọn afáwọn máa ń ṣàlàyé fún wa wípé ṣẹ́rí ká lo ọgbọ́n ẹ̀wẹ́ ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ lo ọgbọ́n ẹ̀wẹ́ ìdáhùn afáwọn ń ṣàlàyé fún wa ní pé ọgbọ́n ẹ̀wẹ́ lílò àrọ́ọ̀mù ni ìyẹ̀bọ̀ ọ̀lọ́gbọ́n ẹ̀wẹ́ ara àfìgbà kéèyàn bá tó wò wípé ọgbọ́n ẹ̀wẹ́ yìí èèyàn wo dáadáa tó fẹ́ mú jáde tó máa jẹ́ àǹfààní tó fẹ́ mú jáde tó máa lágbára ju ìbàjẹ́ tó máa jáde ń bẹ̀ lọ a máa ń wo ìbàjẹ́ àti kí ni ọ àti dáadáa àwọn afáàní alẹ́ aslu fèlèsíyà ní alimọ́nìkù ìpìlẹ̀ nípa wípé kádọ́gbọ́n ẹ̀wẹ̀ èèwọ̀ ni ilá anáwò ìdàkánà fìlè ìlàfí tàkíkù màsílá àfíìlì àtọ́bájẹ́ wípé ó bá ń bẹ nínú ọgbọ́n ẹ̀wẹ̀ tá a fẹ́ dáyẹn tàkíkù mọ̀sílá àṣìlú a fẹ́ fi dáadáa kan lélẹ̀ sọ akùbàrán ní mọ̀sádásí ìlà tó jẹ́ pé kí ní yẹn wá tóbi jù sọ ẹgbẹ́nà tó tóbi jù àbúrú tó jẹ́ wípé ètè yẹn máa mú wá lọ fàtàjúzù fi ààrí ilẹ̀ ààrà so ìgbà náà ni ó wà máa lẹ́tọ̀ọ́ ní táìmù yẹn tẹ̀lé ní tán lè já níbi ìmọ̀síláhàṣe nítorí ká gbogbo lẹ́tọ̀ọ́ ọgbọ́n lẹ́tọ̀ọ́ àgbé dáadáa lárí pé ó lágbára mẹ́ nǹkan ní sùn ṣe pé ẹ fi nǹkan sínú ẹ ẹrù ẹ̀kọ́ òfin mú wọn sílẹ̀ wọ́n lo ọgbọ́n látọkùnrin wípé ẹ̀yẹ ya ẹ̀yìn nǹkan o àdìgbé kí ọ̀dọ̀ gbẹ́yàn jí nǹkan èèyàn láti gbẹ́yàn jí nǹkan èèyàn yẹ parọ́ mọ́ sí yẹn ìrọ̀lá pé ilé àdájọ́ pé ní kò yẹ kéèyàn jẹ́ rárá wà kò yẹ kéèyàn jẹ́ rárá ni ṣùgbọ́n ká bá tí wọ́n rí wípé dáadáa kan wà kí a fẹ́ fàjáde ń bẹ̀ dáadáa kan wà a fẹ́ kò sí nǹkan tó kékeré o lóbi ẹgbẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ ń ṣàfihàn kẹ́yìndù yẹn sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́ni kí di náà yẹn jọ máa rí gbé irú kẹ́yìndù yẹn kẹ́yìndù máa mú un dùn torí pé kí ni o kò sẹ́ni ẹ̀kan tó pa lára wọn ò fi àjẹ yẹn níbẹ̀ wọn ò nẹ́ni gángan níbẹ̀ ẹni pé ọ̀rọ̀ tó jáde yẹn ni ọ̀rọ̀ ẹ̀ sì ní àgbà pé tún wá fojú hàn ní ẹ̀yìn ọ̀rẹ́yìn kèdè wọn bẹ parọ́mọ̀ ní ẹlọ títí ayérayé tó gbé irọ́ yẹn wà wọ́n bẹ̀ ẹ̀dẹ́ parọ́mọ̀ yóò padà máa gbé ara kèdè pé wọ́n kàfẹ́ fi gbàmúlẹ̀ àwọn ilé náà gbé ààrẹ náà padà mà pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ láti lè tó fi mọ̀ ní pé àwọn ìwà wọn ó sì tún jẹ́ pé ìwà sì tún wà nù wọn so látara bẹ́ẹ̀ irú kẹ́ndù láyìí kẹ́ndùn kéèkù wá kú sọ́nà méjì ìkan wá àrọ́mù màdìmọ́mù àrọ́mù ni ọgbọ́rọ̀ mẹ́wò jẹ́ jẹ́ màmúdù náà wà sáré máa dáwò ilá méjì ni ó nǹkan ló tì ọ́ sílẹ̀ tó fi òpé ẹjẹ́ á ọgbọ́n káfi lé ẹjẹ́ lo ọgbọ́n káfi ṣe báyìí látara bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Náà, ọlọ́rin kàdá ní káàkiri náà lè yóò sọ. Ọlọ́rin báwọ̀ ọlọ́run ọba bá a ti parí Islam tányányá nì nítorí Yusuf. Láwo la parí fún Yusuf, òun náà ni pé ọ̀nà tí ó gbà láti lè rí ọmọ àyá rẹ̀ mú àwọn aládé kó rọrùn fún èyàn lè plan gbà ní ìrẹ́gbẹ́ àkàrà òtù sí èpo ọlọ́wọ́ ní máa gáànà ní yá kúdà àpá Allah. Ọlọ́ni máa ń ká náà lè yá kúndà ọlọ́wọ́n bá ń jẹ́ kó yẹ wa pé Yusuf ò lè dá ọmọ ìyá rẹ̀ mú máa káánà lè yá kúdà sọ ó ti yé wa pé láàmù eléyìn láàmù ìkíni ọ láàmù ìṣòro yẹni pé làyá kúdù láàrín dípò gbogbo ẹ̀ àkọ́kú ti dí nínú mọ́lì Yusuf lè rọ́mọ ìyá rẹ̀ gbámú fi dí nì dí nì ṣẹ̀rí àkọ́ òfin ló túmọ̀ sí mẹ́rin tó bá ní kó wò ó lo òfin alimaliki ọba èyí tó jẹ́ wípé ó ń darí ilẹ̀ mísírọ̀ òfin tó bá tó ń darí ilẹ̀ mísírọ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ tó bá ní kó wò ó lò kò lè gínà kò lè ọmọ ìyá rẹ̀ torí pé ó lè ní abábílé ní kàn náà ni wọ́n sì ní pé kí wọ́n san dọ́bù dọ́bù nǹkan àwọn ẹ̀gbọ́n rẹ̀ sí ní ìgbàjọ́ lè jẹ́ lọ́gùn kan lọ́bá jí wọ́n kó ara jàndé tẹ̀lé tó wọ́n ti rà bá wí jẹ́ ó sì mú ní fara ọlọ́ọ̀bá ni kò lè rí kò lè rí ọmọ ìyá rẹ̀ mú báyìí kódà gbogbo ọmọ tó já látòkè yẹn tí wọ́n bá lọ gbé ọ̀rọ̀ yẹn jáde tí wọ́n sọ pé òfin ìlú yín <laughs> pé òfin díkẹ́ ẹlò fún nìyẹn ọlọ́run bá tó wá ran kí ni ó pé tó ran Yusuf lọ́wọ́ ọlọ́wà ní ilá àyàtí pé ọlọ́run ọba dé kí ni ó ti fẹ́ sọ ilá àyíyàṣá ọlọ́run so tí èbá ìgbọ́nà wọn bá ó ti fẹ́ kí ní yẹn kò lè rí mú láíláí ọlọ́wọ́n ọba ti fẹ́ pé á ah, kí ní yóò bí ó ti rí gẹ́lẹ́ nìyẹn so ọlọ́wọ́n ọba òní máa fẹ́ nǹkan kí èèyàn lọ́pọ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n gbogbo ọgbẹ́ èèyàn dà kankan tí a bá ló ń gbọ́n ọyẹ gíní kan ọgbẹ́ èèyàn dà kankan ìtọ́lọ́wọ́n ọba bá fẹ́ ní máa ṣe kí ni ó òní máa ṣẹlẹ̀ sọlọ́ bá ṣe ká mọ̀ pé ìjọba bàbá fẹ́ òní máa ṣẹlẹ̀ náà ọlọ́wọ́ sọ fún àgbékí ní ọ̀rọ̀ درجات من نشاء ọlọ́ni نرفع درجات من نشاء ọlọ́ni àwọn ọlọ́run ọba نرفع درجات àwọn alamọ́ ń gbé ipò ya من نشاء نرفع درجات mọ́nà ṣáàkú dàrọ̀já àtìrì ọlọ́run ọba ń jẹ́ kó yé wa rí pé ọlọ́run ọba ọlọ́run ọba o lẹ́ni tó ṣe rí ìmọ̀ gbéga bá wù dàrọ̀já ipò sọ yọ́wà jẹ́ wípé ó gbé wù

ẹ́sẹ̀dọ́fà dàrọ̀jáàtì máa ń àṣáàkù sọ̀rọ̀ báwọn tó ka àwọn tó ka tẹ̀lú nínú inú wọn ni apsu wà bẹ̀tẹ̀ apsu gangan ló ka apsu àti ṣúgbà wà nǹkan sọ ìsáì àti amza àwọn ni wọ́n ka kí ni ọ dàrọ̀jáàtì kẹ́lá rẹ̀ kú tó kù dàrọ̀jáàtì máa ń àṣáàkù ọlọ́run ní máa ń pé ipò ẹjọ́ ọyẹ́ mùdọ́gbàmùdọ́gbì ni dàrọ̀jáàtì mànàṣà ọlọ́run ní máa gbé ipò gíní ọ ẹni tó bá wù ẹni tó bá wù àwọn ọlọ́run bá la máa ń gbé ga dàrọ̀jáàtì mànàṣà ipò ẹni bá wù wá àwọn ọlọ́run la máa ń gbé ga so ipò ẹni tó bá wù wá àwọn ọlọ́run òun náà ni a máa ń gbé ipò tó bá wù Yusuf ga ọlọ́run bá gbé Yusuf ga ju àwọn ọmọ ìyá rẹ̀ lọ tẹ́ẹ̀gẹ́lẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ lágbára lórí lọ ṣùgbọ́n ní Yusuf gan òní wá ń gbé ní omi ń ọba ló lo màṣí ààrẹ òun náà ni ó fi jẹ́ tó Yusuf ga bẹ́ẹ̀ náà dẹ̀ tún ni narfa àti nàṣáàù àwọn kan yá ni wọ́n kà yẹ́rìfà ìdàràjá ti mọ́ yàṣáàù so ọ̀nà ni Yakubu ká so Yakubu ọ̀nà ló ká so yana àrọ́wù àti rọ̀wáì òní wọ́n ká ìtì wọ́n yẹ́rìfà ìdàràjá ti mọ́ yàṣáàù so lọ́tọ̀nà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń ipò gíga ọwọ́ ọlọ́run ọba ló wà ẹjọ́ bá dẹ̀ wù ọlọ́run ọba òun náà ni ọlọ́run ọba máa ń fún ní ipò gíga sọmọtò àwọn lókà tẹnu nínú fún wa dàrájá àtòkè aásùn amúlà kì í sáyà kọ́lá fúlẹ̀ aráṣẹ́rò náà wà mẹ́rin tó gbá wọn ni kọ́ kọ́lá kù mọ́ amúlà mi sọ ọ jẹ́ àwọn mẹ́fà àwọn mẹ́jọ sọ́lẹ̀ sọlọ́kàrà bẹ́ẹ̀ òun náà wá ní wípé ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa bọ́lọ́run ọba ti ran Yusuf lọ́wọ́ láti lè jẹ́ ẹni tí ó rí ọmọ ìyá rẹ̀ mú sọ́dọ̀ ọlọ́run wá ní wà fáwọ́ kọkùnrin lè So, I think I could do the ill man, I mean òkè gbogbo ẹni tó bá sọ pé òun nímà láyé ẹnìkan ò ní nímà àfi kó ṣe wí pé ẹnìkan ọ̀tún wà tí ó nímà jùlọ ẹnìkan ò ní nímà àfi kó jẹ́ pé ẹnìkan ọ̀tún wà tó ṣe kí ni ọ tí ó nímà ju ẹni tó bá nímà lọ sọ̀dọ́kara bẹ́ẹ̀ ọlọ́run ọba bí ń sàlẹ̀ fún wa náà ní wípé Yusuf ìmá títí ẹ̀ ọlọ́run jẹ́ kó tún ti ga ju ìmá àwọn tó ti kíni àwọn tó kù lọ so ìmọ̀ àtọ́lọ́run ọba gbogbo ẹ̀ pátá ayẹyẹ gbogbo mọ̀tẹ́nì kọ̀ọ̀kan wá wá ní pátá ayẹyẹ abẹ́ ẹ̀mọ̀ ọlọ́run ọba òun náà ni ọ wà so kùránì pé kó yọ abáyìí zu ilmi ẹ̀ tó bá ní mímọ̀ so sígàtù àlímù ọjọ́ ni ọ sígà kan bẹ́ pé ó jẹ́ mùbálágà kí ìmẹ̀yàn ó máa ní kẹsẹ́rọ̀ nínú yẹni pé kẹ́nìkan bá lóhùn ní mímọ̀ àwọ̀gbé ẹni tí máa rẹ̀ bá tún pọ̀ jẹ́ ni ẹ̀rọ yóò máa wà lókè ẹ̀rọ ẹgbẹ́ ni ó tó bá ní tí ẹni àbá tún ní tí ẹ̀ náà bá tún pọ̀ ti ẹ̀rọ yóò máa ni ó wà lókè ìwọ́n bá gbẹ́ nìkan bá ti ní ìrìn ọlọ ìwọ́n padà bí zú ilmi lábẹ́ ẹni ẹ̀ wọ́n àmà jẹ́ kí ní àlímù ẹgbẹ́ mi jẹ́ àlímù ẹni olóòrùn ti kí ní zú ilmi ẹló jùlọ ní àmà jẹ́ kí ní àlímù wà fọ́gà kúlè sí ilmi ẹgbà ti jù ọlọ ọmọ jù ọlọ nìyẹn tọ́lọ ọmọ jù tó lẹ́tara bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ bá ń sàlàyé fún wa pé ìmọ̀tọ́lọ́wọ́ bá tó tó ṣe tó gbé ipò ipò lọ́wọ́ bá gbé fáwọn ipò mani àwọn ànábí ọlọ́rin ìgbògán ipò mani tọ́lọ́bà máa ń gbé fún wọn sọ ipò tọ́lọ́bà bá lọ ń gbé ipò wọn ga ó gbé ipò ìmà ológun ìjàmùn sí ìmà ẹwà ní yọ́jẹ ọgbọ́n wà bẹ́ẹ̀ òye máa ń lé kí gbígbà bẹ́rẹ́bẹ́rẹ́ kọ́ wà bẹ́ẹ̀ fún ó ní òye kí wọ́n wo pé ọ̀nà wo la fẹ́ gbà láti ṣe nǹkan tọ́lọ̀ bá dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ so ayàtà kàtà yìí náà kí ni àǹfààní tí a ṣe ń bẹ̀ àlemásọ àǹfààní tá a bá ṣe nínú àyà alákọ̀ọ́kọ́ àwọn afá àgbàrá ìfún arí pé a rí ọgbọ́n tọ́lọ̀ ọba ti bá rẹ̀ ní Yusuf alẹ́sọ́lá ìbàdàn fẹ́ máa tú ẹrù àti rọgbọ́n bẹ̀rẹ̀ wípé ara àmọ̀tọ́lọ́wọ́n bá fún náà ni ọgbọ́n ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹrù àwọn yòókù ẹ̀rọ yẹn bá lọ tú ẹrù nọ́mbà wá àgbẹ́gbẹ́ ẹ̀wà mú kọ́ọ̀pù jáde mẹ́ o lè máa ní àwọn kankan wọ́n arúgbó lè máa wípé àbóòdó ti wá jẹ́ kí ní ẹlùfẹ́ máa dàmú ṣùgbọ́n gbogbo ẹrù ló ti tú náà <laughs> pẹ̀lú ẹ̀rẹ̀ gẹ́gẹ́ ó máa clear àti everybody ní pé ah, wọ́n ti tú ẹrù tèmi náà wọ́n ti tẹ́ ẹ̀rẹ̀ lónìí máa wọ́n pé àbí kọ́ọ̀pù mi tún wà nínú ẹrù tèmi náà ni <laughs> ẹ̀rẹ̀ àti gbogbo yòókù o káàdì bá ọ̀rẹ́ kọ́ọ̀pù tún wà nínú ẹrù tó kù so bí wọ́n ti rọra jẹ́ pé wọ́n wọ́n tú ẹrù àwọn alákọ̀ọ́kọ́ yẹn ọgbọ́n kan ni fẹ́gbọ́n ọba tó yẹ kí Yusuf ó lò pé gbogbo ìwọ̀n fún àmà ìgbé kọ̀tẹ́ni tí wọn ò tú ẹ̀rù rẹ̀ só tí a bá délé àbàdájú ọwọ́ àìpé gbogbo ọ̀nà tẹ́rù wọn ẹlẹ́ẹ̀kejì lára nǹkan tí a rí náà ni pé wọ́n lo kẹ́lmọ́tù ìsàkọrọjà ìsìnkọrọjù yẹn wọn ò sọ pé wọ́n bá ti níyẹn nínú ẹ̀rù rẹ̀ kó lè bá àmà jẹ́ wípé olè jíjà wọ́n ti gbé kúrò bẹ́ẹ̀ kòránì gẹ́gẹ́ sí ká máa ìgbé kẹ́lìmà tí wọ́n ń lò lẹ́yìn ìgbà náà wọ́n ò ló kẹ́lìmà olè dídá mà ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ máa rí pé ẹdídálé wọn padà dé lẹ́wọ̀n náà láwọn kẹ́lìmà yẹn wọ́n ló kẹ́lìmà sí ni olè dídá mà wọ́n lọ kẹ́lìmà yẹn jẹ́ kẹ́lìmà rẹ̀ pé kọ̀ máa túmọ̀ sí pé wọ́n jí nǹkan lẹ́wọ̀n ìgbà náà lára àǹfààní tá a ṣe nínú àyàtà kàtá ìdí pé

ó ran ànábì Yusuf lọ́wọ́ láti lè rí ọmọ àyá rẹ̀ mú sílẹ̀ ọlọ́ni kìdìnà ní Yusuf lẹ́yìn náà ọlọ́ọ̀bá máa ń gbé ipò ga pẹ̀lú ìmọ̀ àfìrìnlì ìmọ̀ gidi ní o pìlìkìlì sọ ní lábìlì ilmi alfààsì ìmọ̀ gidi ọlọ́ọ̀bá máa ń gbé ipò ga lẹ́yìn tí wọ́n ń lò kánàbí Ibrahim ń lò tàbátí Yakubu tó jẹ́ ọmọ ọmọ fún akẹ́bí Ibrahim tí wọ́n ń lò ó yàtọ̀ sí ṣẹ̀ríà àti ṣẹ̀ríà tí wọ́n lò nílẹ̀ mẹ́sìkò ọ̀dọ́ káwọn kan rẹ̀ kìí ṣe mùsùlùmí ìyá ìdẹ̀lẹ̀ ṣẹ̀ríà tó ṣáájú wa lọ olówà nù nìyẹn ṣẹ́rí máa kọ bìlánà orífẹ́ tó bá jalè wọ́n ó ṣe kí ni ọ wọ́n ó sọ di ẹrú fún ẹni tó jí nǹkan rẹ̀ ó ní bí ọdún kan olóòfin fi ẹrú fún yọ máa ránṣẹ́ yọ máa jẹrú fún lẹ́yìn ọdún kan náà tó fi rẹ̀ ṣẹ̀rẹ́ àwọn tó ṣáájú wa lọ nìyẹn ṣùgbọ́n ṣẹ̀rẹ́ àti tiwa ti wá ó ti kú nǹkan mí wá lẹ́yìn àbájá lé ẹ̀ ń bájá ìlọ́kùnrin lóbìnrin fàtọ́wù àìdí àwùmá ọwọ́ wọn lè yóò jẹ́ gíní ọ ni wọ́n ó gé o àtúwá ní pé à ṣẹ̀rẹ́ àti ti ṣáájú lọ ẹ̀já túnmọ̀ ló lọ ó ti ti gbé kíní ọ kí wọ́n ó gé ọwọ́ òní o ṣùgbọ́n inú ṣẹ̀ríà yìí ó máa ń wà nígbà míì lọ́dọ̀ titiwa náà tá a bá lọ sójú ogun ẹni tó bá mú yàn lójú ogun báyìí tó mú akíkanjú yàn lójú ogun nínú ìsìláàmù wọn a máa sọ ẹni tó mú lójú ogun yẹn dẹrú rẹ̀ ẹni tó mú lójú ogun yẹn wà dẹrú fẹ́ nìyẹn tó mú ọdún mú lójú ogun ọdún lójú ogun náà náà bí kìlẹ̀ kọ́ ìdáhùn ẹni pé tó ọba tún mú yàn lójú ọpàyàn lójú ogun gbogbo tó ń bẹ lára rẹ̀ yẹn ìwọ lọ́mọ mú lọ àbí ẹ̀kọ́ ìdáhùn ẹ̀yàn tọba mú ẹni ẹláyè báyìí lójú ogun lẹ́gbẹ̀ wọ́n ló mú báyìí tó jẹ́ akíkanjú gẹ̀rẹ́ ẹni ẹni dẹrù rẹ̀ ìsìlámù wà pín fún ọgbẹ́ kó jẹ́ kí ni o kó dẹrù rẹ̀ tí ó bá wá ti pé yọ bọ̀ kúrò mbẹ́ yọ wà san ransom yọ lọ wá lójú sanwó ẹ̀mí sọ̀rọ̀ àtẹ́yẹ bá fẹ́ fírí ẹ̀gbẹ́ mo fi ọ́lẹ̀ fọ́ máa lọ lókun tó látara bẹ́ ìlú yẹn ló wà náà ṣẹ̀rí àwọn ìròyìn olóòdì tí ó sì tẹ̀lé tí ó sì kúrò bẹ́ẹ̀. lẹ́wọ̀n gbára àrígbé gbogbo nǹkan pábá yányá ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú fífẹ́ tọ́lọ́wọ̀n ọba tọ́lọ́wọ̀n ọba fẹ́ kí nǹkan tí Yusuf fẹ́ ṣe oúnjẹ pẹ̀lú jẹ́lẹ̀ ìlà àyàṣà lọ́ọ̀fún so àbájá wá sí gbẹ̀yìn nínú ayá yìí òun náà nìgbé tọ́ ọba ló ní mímá ọgbọ́dọ̀ máa gbà pé ẹnìkan wà ní kékeré ní ọ̀rọ̀ tó ní mímá jù ọ̀rọ̀ kò sí onímọ̀ tí wọ́n fẹ́ ní lórílẹ̀ ayé lónìí

فأثرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تسكون الله أبعد شلال أول صلاة ní àyà twenty seven náà sọ́láfì Yusuf ọlọ́ni kọ́ọ́lù ìyẹ́sẹ̀rẹ̀ fàkọ̀dì sárọ̀kọ̀ akùnláwò bí nkọ́bì fàákàmrọ̀ a Yusuf fi náfì wà láàmìlú òdì a lẹ́kùn kọ́ọ́lá antum sharrun makana wallahu a'lamu bima tasifun ọlọ́mọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu àwọn ọmọ ìyá Yusuf lórí pé kí ni ó ti tó tẹ̀lẹ̀ sí wọn ti lágbára gbọ́dọ̀ ẹgbẹ́ kùrá ní ò ṣàlàyé fún wa àwọn nǹkan tó lè tẹ̀lẹ̀ sí wọn ṣùgbọ́n àwọn náà lè máa forí yàá nǹkan tó lè ṣẹlẹ̀ sí wọn aláwọ̀kọ́ ẹgbẹ́ náà bá mú akọ́ọ̀fù yẹn jáde ìmọ̀ní ọ̀kọ̀ọ̀kọ́ sí gbogbo wọn náà sọ kàgbọ́ máa máa wá òfin kí ní ṣẹlẹ̀ náà báyìí oríṣiríṣi nǹkan òun náà ni ó máa ṣẹlẹ̀ sí wọn pẹ̀lú tìjú torí pé àwọn ẹ̀sùn ọjọ́ wá òun náà ni wọ́n bá kọ́ọ̀pù yẹn ní ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn abẹ́ kàfọ́ máa ra wọn wọ́n fẹ́ yọra wọn bọ́mọ yẹn máa ń ṣe nìyẹn yóò máa wá ọ̀nà láti yọ ara rẹ̀ nígbàtí nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà wá gbà yọra wọn ìké ṣe ọ̀nà tí ó dáa rárá ọ̀rẹ́ ọlọ́ni kọlu wọ́n sọ wípé iye sírí fàkọ́bí sáwọ́ká akọ́rù ìyàwó ní àwọn ọ̀rẹ́ tó wípé iye sírí ẹni tẹ́ ẹ̀sọ́ kó jalè yìí tó bá ti ẹ̀wà jẹ́ kó jalè sọ ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n mú wa ní inú yẹ́sẹ̀ tó bá jalè pàkọ̀dé sára kan wọ́n á fi di ti akọ̀láhù nìkan wọ́n wá ní ọmọ àyá rẹ̀ tí ó gbé ìyá lọ́jọ́ pa wọ́n pọ̀ níbẹ̀ yẹn wọ́n ti jọ ojú wá sí ìyàtọ̀ mẹ́rin níbẹ̀ pé akọ̀láhù pé ọmọ ọdún ọmọ àyá ti ti ẹ̀ lọ́tọ̀ tí gaba ti yíwọ́ báyẹn àwọn èèyàn ó yí padà tí ó bá ti yíwọ́ ó ní pé ah, gbogbo wa kankan náà jọ ní gbogbo wa lọ́ní gaba ti yíwọ́ ó ní àwọn eléyìí àwọn dáwà lọ́tọ̀ ní ẹ̀dọ̀ ní pé nǹkan ti yíwọ́ èsè tí ọmọ èèyàn àwọn àgbàwọ̀ ayé kó mọ̀ ní pé ọmọ àyá òun dá lọ́mọ àyá ti tiẹ̀ lọ́tọ̀ tí wọ́n fẹ́ wá fẹ́ jọmọ́ wá fẹ́ wá bá àwọn méjèèjì jẹ́ fàkọ̀dì sárọ́kọ́ hákùn wípé ọmọ ìyá rẹ̀ sáàmà síkù ní àmì ọmọ ẹgbẹ́jáde oníkù ní àmì ọmọ dámà sí tó bá ti ẹ̀ jáde pàpọ̀n sárọ́kọ̀ akó lọ́nà ìrìnkọ́dẹ̀ yúúsù tọjọ́ mọ́ ìyá rẹ̀ sí àkànná ìjọba wọn pọ̀ ó ti jáde rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ wọ́n ní wọ́n sọ Kùránì ó fi jẹ́ mọ́lẹ̀ fún wa wípé gbọ́dọ̀ tí wọ́n sọ jáde yìí gbọ́dọ̀ tí wọ́n sọ jáde yìí irọ́ ni ó kọ́ọ̀lù bá bùtánù kẹ́dìkù sàfàtù ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ burúkú irọ́ ni wọ́n pa kí ó sí méjì bẹ́ẹ̀ àdẹ́tìmọ̀ rí pé wọ́n ti parọ́ náà gẹ́yìn lẹ́gbẹ̀rẹ̀ náà fún bàbá wọn sọ ẹ bá ti ń wùwà burúkú sí ni irọ́ pípa ọ̀gẹ̀ kí ni o yóò lọ́rùn so láti lulẹ̀ nǹkan mẹ́rin náà ó máa rọ̀ lọ́rùn so ara bẹ́ẹ̀ jáde lẹ́nu wọn nìyí tó lè jẹ́ gbólóhùn jẹ́ wípé ó tóbi gan lára YouTube gbọ́nà tí wọ́n gbogbo rìwáyà táwọn akámúwá kò sí kankan tá a máa gbà wọlé ń torí pé tá a bá ń ka tẹ̀síìrì tàbàlọ́nù bágáwí àbí àwọn àtẹ̀síìrì ní àlebá tí wọ́n máa gba àwọn rìwáyà ti kan wá gbogbo àwọn rìwáyà yẹ obìtún ní ti àmà wọn ò ní nǹkan tá a fẹ́ fi tì wọ́n lẹ́yìn tí wọ́n fi jẹ́ pé wọ́n lálàáfíà nínú nǹkan tí wọ́n mú wá òun náà ní wípé wọ́n ní bàbá ìyá Yusuf ó ní òsà kan Yusuf wá lọ ju òsà yẹn nù lọ́sọ pé ó jì nìyẹn eléyìí sọ̀wọ́ tàbí jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ìgbọ́n tàbí ti ẹ̀ sí kọ̀tàádà àwọ̀tà ìgbóni jùlọ àwọn ilé wọ́n tàbí ti ẹ̀sùn wọn ọ̀dáwọn sọ ara bá sọ òlàmọ́ wò pé tẹ̀fsìlì tó bá mú wá inú tẹ̀fsìlì wo ni sékèdè jáde fi aráyù sọ láàtọ̀ sọ wípé àwà tàbí ti ẹ̀sọ́dọ̀ ànábì so tẹ̀fsìlì yíò èsì nǹkan tí a lè gbà wọlé kò sí nǹkan kan tá a fẹ́ fi sọ pé a fẹ́ àwọn kan tún mọ́ wáyé jẹ́ olùbẹ̀rẹ̀ kan lọ́wọ́ àtọrọ nǹkan Yusuf wá lọ mú nǹkan láìsọ fún ìyàn nínú ilé ọwá fún ẹ̀ tó wá béèrè nǹkan tó wá tọrọ nǹkan pé ìtàn ìsàfihàn èsì rẹ̀ gbogbo eléyìí kò sẹ́ni tí a lè fi díẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n ń sọ àwọn tí wọ́n jẹ́ àwọn tàbí yìí ni wọ́n ń sàfihàn èsì sọ̀rọ̀ ẹ̀ sàfihàn èsì wọn àwọn náà ò sọ bí tí kìnìyàn ti gbà wá ká sọ wípé bóyá ó fi dì múlẹ̀ ara sọ̀dá ọ̀rọ̀ bí ìtí wọ́n sọ tọ́jẹ́ ike ó tún wà ní iná tọ́lẹ̀ tàbí ti ẹ̀sáwọn tí wọ́n já wọn tàbí àwọn kan ní pé wọ́n máa ń fún jẹ pamọ́ nítorí kó fẹ́ fáwọn tálákà lẹ́yìn ọdún tàbí tí ó lè sí sọ wọ́n dàbẹ̀ mọ́ wọn nípa wípé tí wọ́n bá sọ ara wọ́n kàn sọ ní irọ́ lásán ni ilé nìkan fẹ́ pé ó fìdí múlẹ̀ kọ́ra ń sọ wípé ẹnìkan mọ́ àwọn tí wọ́n jẹ́ àgbà nínú àwọn ọmọ àǹtí rẹ̀ òun ló so ìgbànú rẹ̀ fún Yusuf ó ti wá gbàgbé wọ́n wá wá gbàgbé yẹn padà wá bá Yusuf gbogbo evidence tí a fẹ́ fi so látara bẹ́ẹ̀ àlìgbà irú àwọn ọ̀rọ̀ báyìí wọlé ìtagbà wọlé náà ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tí ọ̀tá ni so wọ́n dẹ̀ fi sọ ní sọ ti ìbàjẹ́ òun ti bá Yusuf ìfẹ́ kọ́ Yusuf ló mẹ́wájú àwọn ìwọ́n wọ́n eh, wẹ́ ẹ̀ ògùn sí ilẹ̀ ìjọba lẹ́yìn sí ilẹ̀ kò ọlọ́ni Yusuf ọlọ́ni fa àtọ́rọ̀ Yusuf ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí fa àtọ́rọ̀ Yusuf Yusuf fi ọ̀rọ̀ náà pamọ́ sínú ẹ̀mí rẹ̀ so jẹ́rí átọ́wà mẹ́ẹ̀ iṣẹ́ lábí tàgbọ́dọ̀ yẹnjú àáyànjú ẹ̀ láwọn àfáà wa fi sọ sọ̀tọ̀ ìgbó oníbáwọn àfáà wa bí wọ́n fi sọ àṣàlàyé ẹ̀ àwọn aṣọ ìtọ́wà rọ́ọ́jú kù mọ̀ wà nínú ẹ̀ tàbí káwọn náà bá tún wò sí pé òun lọ máa fẹ́ jẹ ètò dájú wọ́n náà lájọ òun náà kọlu ìyẹ́sọ̀rẹ̀ fàkọ̀tàkà akùnláwò min kọ́tìlù fa àsánrọ̀ ha yóòsù ha yẹ̀dà lọ́lọ́ bá yóòsù rúbi kì ní ẹ̀ pamá sínú ẹ̀mí rẹ̀ kí ló sínú ẹ̀mí ẹ̀ àwọn àbá wa wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni sínú ẹ̀mí lọ tó pé tẹ̀kìrù bá ti wà pé ó lè ṣe ọkùnrin ó lè ṣe obìnrin kò nílò lè dé mẹ́ tọ́bá ẹgbẹ́ máa tẹ̀yàn bá sọ júbùlà kan ní ìsìn olùsọ pé júbùlà tù ló bẹ́ tàbí tiẹ̀ sí júbùlà ló bẹ́ tàbí tiẹ̀ sí ẹ̀ táà lòun lẹ́yìn ó lò á síbẹ̀ tọ́bá ní kàláàmù ló bẹ́ tàbí tiẹ̀ sí wà ló kú síbẹ̀ bẹ̀rẹ̀ ìwáyà wá ìgbé ibnu masudi kàfá àsárọ̀hù yusuf ṣùgbọ́n ìwáyà ibnu masudi kà kíkà ẹ̀hùn fìdí múlẹ̀ mọ́ torí kò sí kankan náà kí láti àkàdọ̀ kàtà àtàrọ̀ wú lẹ́nu kan ní kàmọ́ gbogbo ìwáyà bá ti wà ìwáyà bá jẹ́ ṣááza àgbọ̀dọ̀ ká ẹ̀rọ ẹgbẹ́ ni kọ́pùlà wù áì àti ẹnìkankan kọ́pùlà wù áì ẹnìkankan kọ́pùlà wù áì hamza ṣùgbọ́n kí láti ṣááza mi Yusuf fi náà sọ àti á àti ú ibo ni dọ̀míù yẹn padà sí àbọ̀wà sàlàyé ẹgbà kọlọ̀ síwájú náà káàkọ́ káàyà ìdílẹ̀ náà fàtàrọ̀ Yúsùfù ní àtúnṣe Yúsùfù ó fi pamọ́ tí ló fi pamọ́ sí ìnàfúsì sínú ẹ̀mí rẹ̀ wà láàrùn yóò wàlámù yúbù di àlàkù kò ṣàfihàn rẹ̀ sí wọn ọ̀rọ̀ kan tó wáyé bẹ̀rẹ̀ nìsí fàṣàrà yúúsùfù fi náfsì yúúsùfù fi kìíní yẹn pamá sínú ẹ̀mí rẹ̀ àti wàlámù yúbù di àlàkù ọ̀rọ̀ méjèèjì kankan náà nínú kò dẹ̀ ṣàfihàn rẹ̀ sí wọn tọ́rọ̀ báyẹ̀ ní jẹ́ àbúrú jẹ́ báyìí ánù fún kò yẹ kí wáwọ̀ tún wà mẹ́ wọ́n tún wà mẹ́ so gẹ́gẹ́ àwọn fọ́n bàbá rọ̀ wọ́n ni kò kí wáwọ̀ wà mẹ́ bàbá máa kọ́ ní sọ àlùwà sórí wọn fàṣọ ọ̀rọ̀ kan láti nù na قال أنتم شر مكانا قال أنتم شر مكانا قل قال أنتم Yusuf wa sọ wípé a ń tún ṣarúnlò mákàánà ẹ̀yìn ní ibi tẹ́ ẹjọ́ sí pòṣíṣàn yìí lórí àlámàrí ẹ̀yìn ló jẹ́ gíní o ẹ̀yìn ló burú jù ààyè tẹ́ ẹjọ́ sí lórí àlámàrí òṣìṣẹ́ yóò bí bẹ àyè tí wà ní nílá àyè tí àyè ti di àyè pẹ́pẹ́ àyè tẹ́ dúró sí Ọwá ni wọ́n lọ́wọ́ ààlàmù bí máa tẹ̀sì fún. Ọlọ́wọ́ ọba lọba tó ma àwọn nǹkan tẹ́ ń sáàyè tẹ́ ń sọ jáde. Bí máa tẹ̀sì fún náà. Ọlọ́run ìròyìn tẹ́ ń mú wáyìí. Ẹ̀ta ìròyìn, ẹ̀kílẹ̀ ìròyìn mẹ́ròyìn, wọ́n ròyìn Yúsùfù pẹ̀lú gíní ó jíjalè. Ọlọ́run ìròyìn tẹ́ mú wá ìpele Yusuf jáde sọ ọ̀nà ọ̀bàlọ̀bà tó bẹ́ẹ̀ lọ́wọ́ kò sàfihàn ẹ̀sìn ọkà àbàtò pamọ́ ìbò ti sọ níbi bí ìsìnkìlẹ̀ àrígbé ọ̀rọ̀ méjì òní Yusuf sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òdìgẹ́ antum shagun makan ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀ẹ́ lọ́dọ̀ àfá wa ní ha tó wá wà ní fa àtàrọ̀ à Yusuf ìtumà ọ̀nà bí mẹ́rin làwọn àfá wa ni wọ́n lọ lórí àlámàrí ọ̀nà mẹ́rin làwọn àfá wa lọ lórí àlámàrí bẹ̀rẹ̀ tí mi kọ̀dà tó wá ní ọ̀nà ẹlẹ́ẹ̀kan mo ti tèmi lọ́tọ̀ tó ní sí òkú báyá olófẹ́ ìṣeré òun náà fẹ́ ṣe jù bàbá ìgbà bàbá sàlàyé ẹ̀ yóò kílẹ̀ sí wa sọgbẹ́tọ̀ mi rú agbọ́dọ̀ mọ́ ni pé fàáta rọ̀ ha ọ̀rọ̀ yìí o Yusuf fi pamọ́ ni pé ìyẹ́sírí fàkọ̀dì sárọ̀kọ̀ akùnlábù mi wọ́n ní ọ̀rọ̀ yẹn ni so màkọ́ látù àwòkáwò látù hù òní Yusuf fi pamọ́ ó fọ̀rọ̀ yẹn pamọ́ fún wọn sọ́rọ̀ ẹ pàmọ́ sí wọn ẹgbẹ̀lẹ̀ ni kò pàmọ́ sí wọn àkó pàmọ́ sí wọn ni tọ́ ọ ní pé Yusuf fi kí ni ọ̀rọ̀ yẹn pàmọ́ sọ́rọ̀ ẹ pàmọ́ sí wọn ni kò pàmọ́ sí wọn ni wọ́n sọ ni ẹgbẹ́ ọmọ sọ tò láwọn fún àkàmọ́ sọ pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ẹ̀fẹ́ rárá ìtí Yusuf ṣe ni pé ìjà bá pé ká sọ pé màkọ́ látù ìjà bá tù fún kó fún wọn lésì ọ̀rẹ́lẹ́kejì yìí kí Yúsùfò fún wọn lésì ló jẹ́ kí ni ó ló fi pamọ́ èsì tó yẹ èsì tó bẹ́ fún wọn yẹn ló jẹ́ kí ni ó ló fi pamọ́ sọ́kílẹ̀ ní ti máa wàrà mi yúkù di àfàṣẹ́gbọ́ à Yúsùf èsì yẹn ni Yúsùf jẹ́ kí ni ó ló fi pamọ́ so yẹ ló jẹ́ pé fífi pamọ́ yẹn èsì ló fi pamọ́ kèé sọ̀rọ̀ yẹ ló fi pẹ́ kí ó bẹ̀rẹ̀ ẹ̀dùn pamọ́ mẹ́ tó bá bọ̀rọ̀ yìí pamọ́ tó bẹ̀ padà sọ fún alẹ́jọ́ wájú ní pé kò sí èyí sí báyìí èsì yẹn ni ìsọ ẹkó fún wọn bẹ̀ yẹn òun náà ló tẹ́kí ni ọ ló fi pamọ́ sínú ẹ̀mí rẹ̀ sọ lọ́tara bẹ́ẹ̀ àti ìrẹ̀ máa mọ̀ àwọn afáwọn kan gbà wípé rárá ọ̀rọ̀ tí Yusuf sọ àwa méjì yẹn ẹgbẹ́ ẹni ti mẹ́ àmọ́ èsì yẹn ṣùgbọ́n kan ọ̀rọ̀ wá ní àwọn kan eh, rárá ọ̀rọ̀ tí fi pamọ́ sínú ẹ̀mí ni pé a ń tún màkàánà wípé lẹ́jẹ́ ẹni tó ṣe wípé ipò ó àwọn kan tó bá ń fi ọ̀rọ̀ tó fi pamọ́ nìyẹn wọ́n ti fàtàrọ̀ ayẹn dọ̀míwò ayẹn wọ́n ṣe apadà lọ bá ọ̀rọ̀ tó sọ tí bàdẹ́ bá sọ pé mo ní sùn wá pé kọ́ọ́lá antum ṣáàrù makana fàtàrọ̀ ayúsùfù fi iná sí ayẹgbẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ àwọn ayẹgbẹ́ àti wọ́n tutù ní pé ètò ẹ̀kọ́ wà lẹ́yìn yẹn ìwájú lọ yẹn o lọ yẹn kó wà àlùsáré gbọ́dọ̀ lẹ́yìn wọlé torí pé abẹ́tù nǹkan tó ní táàbà rẹ̀ rí tó bá lágbára àlétún àlétún nǹkan márùn-ún tó lókè sí ìpìlẹ̀ ní ẹ̀dá ọgbọ́nà ọmọ ọmọ tó ní so ah, tá a bá lẹ̀fẹ́ sọpá fẹ́ tuntò ẹ̀rí yẹ ó ṣe kí ni o yóò dúró dẹ́gbé tá a bá mú wá yóò clear to everybody ẹlẹ́gbẹ́ onílé pé kí ni o kò ní lè ta kó mọ́sọ pé ìyẹn tẹ́gbẹ́ kò ṣe kí ni mọ̀ níbẹ̀ ní sì ṣàkiri pé ọ̀rọ̀ tí wọ́n wò sí lọ sí ọ̀rọ̀ tán lákọ̀ọ́kọ́ yẹn tá a kọ́ sọ pé kọ́wó láti wùsẹ̀ gbóná tẹ̀lé ẹ̀ báyìí kọ́wọ́ látàrún sàtàmbà ààyàn lọ síbi ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ìjábà ẹ̀wọ́n tó jí ní ọ̀rùn súnmọ́ ṣùgbọ́n kí èsè ìjábà ìlú ní àwọn ọgbẹ́ ìjábà ẹ̀wọ́n lélẹ̀ wọ́n wá ní e, ọ̀rọ̀ tí Yusuf sọ ni pé wallahu a'lamu bima kasibun ká ló sọ fún ẹgbẹ́ tí Yusuf sọ nù àwọn kan ní méjèèjì náà ni Yusuf fi sí náà nì kò tí èmi sì máa àtọ̀rọ̀ tiwájú àtọ̀rọ̀ tẹ̀yìn yìí

abẹ́ẹ̀kọ́ ní òun náà ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìjà bá ọ̀rọ̀ yẹn ló pé kí ní òun ló fi pamọ́ so ẹlẹ́kàánù fi nafsihi sọ Yusuf ìnira tí ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn màdọ́rọ̀ kan wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tẹ́ ààrẹ yẹn tẹ́ bá sọ̀rọ̀ fún yẹn báyìí èèyàn máa ń ta ẹ̀fẹ́dọ́gbàdọ́ bá gbọ́rọ̀ kan báyìí níwẹ̀ tí ó fi ṣe bí kójú rẹ̀ ọpọ́n bí kí ara rẹ̀ ó jẹ́jì bí kára ọmọ ọgbọ̀n ẹ̀dùgẹ́ ní ha yóò fún fi kí náà so àríwé ìjìnlẹ̀ lọ́wọ́ bá mọ̀rọ̀fọ́ kílẹ̀ ìjọba báyìí ṣùgbọ́n gbẹ́dàgbà ògbé ìjọba yóò padà tó wá jẹ́ ni pé àwọn afá wa ní wà lámú yúgú dí àláhùn so àwọn afá wa ní kí ló débẹ̀ ìjọba àwọn afá wa inú àṣórí àwọn nìkan gbogbo àwọn abọ́tẹ̀ náà wò pé ọ̀dọ́ ìlọ́nà láti dìrì àti ìmọ̀ta abẹ́ ṣe wọ́n ní pé ní tó máa jẹ́ ni yí pé wá òkan ti wà wájú tọ́kọ́ yàtọ̀ kó wá tó ní fídíò ẹ̀ pé wá àbùdá á ẹ̀dígẹ́ nìkan ó padà ṣàfihàn rẹ̀ sí lé àhíhì ẹ̀dígẹ́ nìkan ó padà ṣàfihàn sí ìjà àbàrẹ̀ lọ́wọ́ ṣàfihàn ni àdí àìtẹ́lọ́rùn yẹn ìṣe sí ìnira kìíní yẹn ó ṣàfihàn rẹ̀ sí kí ni ọmọ ìyá rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìwà lámúyúbú dì á làkùn ẹni ọ̀sẹ̀ tí wọ́n rí títẹ̀ pọ̀ wọ́n ṣàfihàn rẹ̀ sí kí ni ọ kò jẹ́ káwọn mọ̀rọ̀kú kílẹ̀ sábà yẹn ṣùgbọ́n láàrin méjèèjì yẹn ní àlàámà ní so ọ̀pọ̀lọpọ̀ abá lẹ́sọ̀ ọmọ abẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́lọ́ rí fábàárá èsì tó bẹ́ fún wọn tàbí kí ní o ìnira àṣẹ sí yẹn pẹ̀lú àrò wípé ìnira ìnira bá nìkan náà fún jẹ́sì lọ pé ìnira àṣẹ sí yẹn ló tẹ̀lé sí ṣùgbọ́n bí mi ń ka mọ́ ní pé ìnira àṣẹ sí yẹn ló fi kí ní o òun ló máa ṣẹlẹ̀ sí ìpè ìnira o ó ṣe kí ó fi pamọ́ ṣùgbẹ́ àtúbìrí ìmọ̀ níkú àti lè mú nǹkan onílẹ̀ ẹgbẹ́ so bẹ̀kọ́ padà sàfihàn rẹ̀ ẹgbẹ́ ọ̀gbẹ̀ àfihàn rẹ̀ pé ah kìí ẹdùn ni o tẹ́bùkọ́ lè sàfihàn ìjábà sí ìrọ́rẹ̀ àti pé àyàrí ọmọ sàfihàn ìjábà sí ìjọba pé màdọ́rọ̀ yẹn súnmọ́ ju kí ni ọ̀rọ̀ ìjábà lọ so ó sàfihàn ìnira kìíní ẹni nírọ̀ ọ̀rọ̀ yẹn sí fọmọ ìyá rẹ̀ wàhálà mi yóò bù di ha làkú so kalẹ̀ bàfọwọ́ ọ̀nà ní so fi yá wa tán bá mọ̀ pa bàlágọ̀ dáadáa níwọ̀ àmì so bó ti rí so ọ̀rọ̀ tó wá sọ lórí kọ́ọ̀lá lọ́pẹ́ ó sọ̀rọ̀ ìjáde sí wọn ni ó sọ̀rọ̀ ilé ìsìnkiri o ó sọ jáde fún wọn ni a ń tún ṣarúrò ọ̀rọ̀ tẹ́yẹ sọ yẹn kò bí ó lè mẹ́jẹ èbú ẹ̀yìn tẹ́gbẹ́ ipò tẹ́ wà sọ̀rọ̀ yìí ipò tó burú ni ẹgbọ́ ma ya yí rẹ̀ ẹ̀kẹ́ mójútó ẹ̀kú rẹ̀ olókéré jù nù yí ọ̀yẹ́kẹ́ mójútó àbí ẹ̀yìn tẹ́ ọgbẹ́ ọmọ ya rẹ̀ ti jáde ẹ̀mọ̀ mú lè jáde ọ̀yẹ́kẹ́ lè mójútó wọn kẹ́bẹ́ẹ̀kẹ́ ṣe ṣe nà kọ̀ sọ fún ẹ̀dà rẹ̀ sì nǹkan náà bẹ́ẹ̀ iṣẹ́ ti ṣe ọ̀nà ọ̀rọ̀ mẹ́fẹ́ wọ́lọ́wù ààrẹ́mù bí mẹ́ta fún ọlọ́run ọba aláàmù lọ́ba tọ́mà bí mẹ́ta ti fún ìṣẹ́ tí ń sọ yìí gẹ̀rẹ́ ẹgbẹ́ tó fún bí wà lé tààrí ìlú náà fẹ́ lẹ́yìn èèyàn fún ìyàlẹ́ sí ìgbẹ́ gbogbo tẹ́ sọ lókè ìgbẹ́ yóò jẹ́ mú ìjà bá wà ó ti kí ni o ó ti lọ́gbọ́n sọ̀kù sí ọlọ́run lọ́ba tó táàmù jù nǹkan tó kí ni ọ̀rọ̀ nǹkan tí ẹ̀ ń ṣèròyìn rẹ̀ ọlọ́wọ́ bàbàbà tí ó gbà jù sọ ilé ìní nǹkan tó pé Yusuf tí ó tẹ̀ mara nípasẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ látara bẹ́ẹ̀ òun náà ní wípé kí láǹfààní tí a ṣe nínú ọ̀rọ̀ tá a kà tán yìí òun náà ní pé a rí wípé irọ́ tó lágbára ó wáyé látọ̀dọ̀ àwọn ọmọ ya alikẹ́dìmú àṣẹrí mẹ́tẹ́kọ̀ọ́ ti Yusuf ala Yusuf wa àkíyèsí àrí wípé wọ́n púrọ́ tó lágbára fún Yusuf sọ wọ́n tẹ̀ pa ọmọ ya rẹ̀ náà tó gbẹ́gbà pa méjèèjì ẹ̀jẹ̀ wọn rọ̀ kanra wọn ni ìyá kan náà lójú wọn so wọ́n ti búyà rẹ̀ wọ́n ti búyà wọn kan bá wọ́n ti búyà tó bí ẹ àtọ́mọ ya rẹ̀ báwọn sọ̀tàbá ń wo àwọn làwájú tọwà lọ́rọ̀ nǹkan tó lágbára ní ìyá kanáà lójú wọn ẹlẹ́kì bàbá ló tó pé àwọn bàbá kanáà tó pa ọkọ̀ ẹgbẹ́ bàbá àwọn bàbá kiri ní ẹ̀yà àwọn làwájú mọ́ wà lọ́rọ̀ tẹ́gbẹ́ mo ti gbọ́ yé kó ti bú mi sọ ìfẹ̀yọ́ ní agbára pé ẹni tí ìbú màmá yìí ara ọdún pẹ̀lú kọ̀lẹ́gbẹ́ okó bá mi jẹ́ bá kásìmù yusufa alìgẹ́ìzọ̀ nígbà tá àhú ní ìkùwàsí àrí bí yusuf ti gbé bínú mi nípa ọmọ ya rẹ̀ gẹ́lẹ́gbẹ́ ojú ìgẹ́lọ́ lágbára ni tí a máa sọ fún ẹ̀fẹ́ ojú ènìyàn ti pín adé orí ha tí ó lè sọ fún wa pé tí ọ̀gẹ́ bí yusuf rẹ̀ ẹ̀mí tẹ́ bá wí ní oníkà fún wọn ẹ̀dẹ́ tó bá rẹ̀ lẹ́ẹ̀kẹta ló tó ṣe ẹ̀sàlàyé fún wọn

ẹ̀rọ tòrẹ́ nìkan bá nílé wà gúrú báyìí kọ́dà kọjọ́ rí èèyàn kọjọ́ kí ní ọrịa ìsìnlá rẹ̀ ọmọ sọgbà àìsọ́ rẹ̀ wà kàmákẹ́ra rẹ̀ kọ̀ọ̀kan ni <laughs> ó sọ torí pé ní ẹgbẹ́ ní ọkọ̀ ogun ayà jẹ́ ká máa wípé ọlọ́wọ́ bá mọ́ gbogbo táa bá ń sọ pátáyán táa bá sọ táa bá purọ́ àbá bá sòdodo ọlọ́wọ́ bá ọmọ so ká ká máa sòdodo ká máa gbìyànjú ẹni tí ó pa ìrọ̀ so bí ayà ẹlẹ́yìn bí ó tuntun lọ́nà náà alábẹ́tẹ̀lẹ̀ قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا كثيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين نعم أزاي أريد بسي نعم نعم أكرا سمي لنعم الصلاة والسلام قالوا يا أيها العزيز so wọ́n ti ní bùkátà lọ́dọ̀ ọba wọ́n ní láti respect ọba so lọ́kàrà bẹ́ẹ̀ wọ́n ní láti wá àánú ọba so wọ́n ní láti wá àánú ọba ẹ̀yìn náà lẹ́sìn àti ṣe ní sinai wọn ò sàfitì ọmọ ìsọ́dọ̀ ara wọn lọ́dí sinai ọgbẹ́ ti sọ ní ìwọ ọdọ́ jẹ́ alẹ́ aziz ìwọ ẹni ńlá Títí tó ẹgbọ́n sọ ni pé ìnàlà náà, ẹgbọ́n sọ ni ẹ̀nà, sọ ti díẹ̀. ìnàlà rú ọmọ tó kò rí. Ẹgbẹ̀rẹ̀ ní bàbá ohun wọ́n náà ti mọ́ sí ọmọ ti mọ́ rí lára bàbá bàbá tó tún wá ní ṣẹ́ẹ̀kan àgbàlagbà ní ẹgbà dìbì ṣẹ́ẹ̀kan tí wọ́n gbà lérò gidi kéèké ti tààfà ṣẹ́ẹ̀kan ẹ̀ló jẹ́ kó ti kọjá títí ilẹ̀ sókè òun máa ń pè ní ṣẹ́ẹ̀kan kàbíra kó ló lè pè ní ṣẹ́ẹ̀kan yọkọjá títí ilẹ̀ sókè ní ìdàgbà àlàgbà ẹ̀sọ̀ sí péyàn ní àfà ṣẹ́ẹ̀kọ́ bàbá ẹ̀ṣẹ́ kí ní ọ ó ti dàgbà àlàgbà káàdì ìran àwọn ìtumọ̀ sọ mẹ́rin pé ó ti jẹ́ pé òun ni àgbà gbogbo onúlé àgbàrá ó fi ṣe tàókìdì ṣẹ́ẹ̀kọ́ yìí ẹgbẹ́ ṣẹ́ẹ̀kọ́ ti ti rẹ̀ tó ti bẹ̀rẹ̀ so ó jẹ́ lọ ni tẹ́lẹ̀ ó fi

sọ wọ́n ní kó mẹ́nìkan kó dúó fún lọ́nà ọba mẹ́nìkan ọwọ́ àtà ìgbàna rọ́ọ̀gà nílẹ̀ ilẹ̀ mọ́ọ̀sí ní ìgbàna rọ́ọ̀gà nílẹ̀ mọ́ọ̀sí ní àti ilé ọ nílẹ̀ mọ́ọ̀sí ní lẹ́yìn tí máa ń ṣe dáadáa sọ ní ààrẹ gbàǹkà lọ́wọ́ èèyàn ọ máa bó ti tù náà ní ṣẹ́gbẹ́ gbàǹkà lọ́wọ́ rẹ̀ wọ́n á tù ẹgbẹ́ ẹwọ àwọn ọ̀nà tí wọ́n wá wọ́n ń lo ah, lè fi gba kí ní ẹ̀ gbogbo ẹ̀ lọ́sẹ̀ kí orí wọ́n sànà wọ́n sọ ohun tó lè fi káànú wọ́n sọ ah, ẹ̀kọ́ káànú báyìí o wọ́n lè sọ pé wẹ́n àwọn náà sọ wípé kọ̀ jalè so àákàbẹ̀ nìkan lẹ́nu wa kó <laughs> Sáàmà tàrà ilé fún ara ní ọ̀nà ìrẹ́gbọ̀n náà. Ṣé ká ìdí máa lé àgbàgbà máa ti máa bẹ̀rẹ̀? A jù pé máa parí torí àwọn wà nínú táwọn náà ní ní ẹ̀yìn wa sí. Àwọn bàbá ń pẹ́jù. Sọ náà bá fún wa ní àgbòyọ̀. Bí ìgbòyọ̀ wájú ní ẹ̀kọ́. Náà. Náà màá wá ìjà títí aago mẹ́rin bákan náà tó bá tó wá àti question fifteen to láàmà stọ́ọ̀pù àti question question náà láti máa parí ní aago mẹ́rin bákan náà lè pé tó bá tó wá jẹ́ ọjọ́ júmọ̀ àlè á máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìmọ̀ aṣọ Àlèkọ́ lásìkò tí a ṣe ìfẹ́ àwọn aṣọ two hours ìfipá bàbá. Ẹgbẹ́ ìwọ́n sún ìmọ̀ ní jìnnà tí è síwájú. tábà tó wá bẹ̀rẹ̀ yàn ápọ̀ fúnra wà gẹ̀ẹ́rẹ́gẹ́ sígbà sí àbá bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ọ̀fẹ́ não lé lórí ọ̀nà ìjì láti lọ sí àti tá <laughs> a bá é, tá não ìtàkà yóò fi máa sọ̀rọ̀ lọ́yà ẹ bá bá rẹ̀ ní tí ó wà máa mamãe, gbé wá ọlọ́pàá máa sọ́kì ọ̀nà. ọ̀tọ̀ wá ní ìbéèrè kí a lọ́wọ́ a gba ìbéèrè náà lẹ́ẹ̀kan náà kí àwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́ tábàrẹ́ tó ní ìbéèrè káàlù òjì ìgbò ìbẹ̀rẹ̀ alhamdulillah náà ọlọ́mọ yóò bá túnmọ̀ sí àgbọ̀yé sí dáadáa àwọn tó bá jẹ́ sí pé kọ́ńtì kan wà, bóyá táìmì tí ó yà wọ́n lọ sí òun ti mọ ó kéré. So, àtàwọn tó pé ọ̀sán tí wọ́n kéré, báwo ni ṣe ní ọ̀sán náà bí wọ́n ti gbàwẹ̀ àwọn tí ọ̀sán wọn kéré tí òru wọn kéré báwo ni wọ́n ti gba àwẹ̀ tá a bá ti lè rí dúdú táàrin funfun níbi kan wọ́n ti ní bí wọ́n ti gba àwẹ̀ tí wọ́n sọ àwẹ̀ wọn àlìfájírù tálìfájárì bá ti là tí funfun bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ààwẹ̀ tí wọn náà bẹ̀rẹ̀ tí òòrùn bá ti wọlé ààwẹ̀ wọn parí àti nínú àwọn tó ṣáájú lọ nínú àwọn nínú ààwẹ̀ tó ṣáájú lọ tó jẹ́ wípé àwọn tó ń pè wá wípé àwọn ń tàwọn o tírí ta ti ní òòrùn ilẹ̀ ti mọ́ ó sì tún di aago mọ́kànlá alẹ́ kóòrùn tó wọ̀ wọ́n sì ń gbá so wọ́n gbà rẹ̀ tó wá jẹ́ igbé funfun yọ dúdú sí ìwá bí wọ́n ti gbà rẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ẹni tó bá wá jẹ́ pé ó mọ̀ fáwẹ̀ ẹ̀ ní òun la o lè fi sílẹ̀ tó yẹ pé òun ò lè gbà tó mọ̀ pé ìnira òun lè mọ́ta ní ẹ̀kan ìṣẹ̀lẹ̀ wọ́n bá fẹ́yẹ̀ lè fi sílẹ̀ tí ó gbà nígbà ní ẹni tó bá dẹ̀ mú náà ó lè travel kó ojú yẹn kó lọ sí ìlú yìí tí ó rọ̀ lọ́rùn tó má bá agbára ń dáká láti lọ gba àwẹ̀ bẹ́ẹ̀ kí sọgbọ́n ìwé kankan ní eléyìn kọjá sọ ṣùgbọ́n bá jẹ́ ìgbé funfun nìkan ni wọ́n ń rí àbí dúdú nìkan ni wọ́n ń rí àwọn ti ti wọ́n ò ní ṣe kankan ju wípé kọ́ńtírì tó bá súnmọ́ wọn òun ni wọ́n lò táìmù ẹ̀ kọ́ńtírì tó súnmọ́ wọn ìgbà wo ni táìmù nìkan ó kàn lò tí wọ́n rí dúdú tí wọ́n rí funfun wọ́n ní torí dúdú rí funfun tó súnmọ́ wọn yẹn táìmù wo ní wọ́n sínú táìmù wo ní wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ sọ wọn ni wọ́n máa sọ aláwọ̀ ààrẹ kárẹ̀ mọ́gbàgbẹ̀ náà wíké ìgbàkígbàjẹ́ àlùbáwá nígbẹ̀yìn ayé inú kàbá yóò ṣẹlẹ̀ sí gbogbo ayé pátá yẹ́yẹ́ nígbàkígbàjẹ́ àlùbáwá nígbẹ̀yìn ayé sọ wọ́n lọ fún ayé pé 40 days ló mọ̀ wà lóòrùn

agbó káàbọ̀ lórí tí wọ́n ní láti àti ma pé ṣàrí tí jẹ́ agbó márùn-ún agbó sì ti wà ọlọ́dún ọgbẹ́lẹ̀ ayé kọjá àlékó agbó lọ tó bá kí ó rọlá àmà sòfin ọ̀fú àgbàbá náà sínú so seven seven súnmọ́ sọ́wọ́láwọ́ ààrá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ẹni inú fóònù Thank you.